Imam Ibn Qayyim wọ́n wá ní bá a ti ń tọ̀ ògùn tó ṣe pọ̀ tó yìí bí nǹkan bá pọ̀ náà yìí lọ́gàá Imam Ibn Qayyim wá sọ fún wa pé àwọn olórí wọn pírẹsidẹ́ǹtì márùn-ún ni wọ́n ní jọ èyí kí lábẹ́ pírẹsidẹ́ǹtì kọ̀ọ̀kan nation kọ̀ọ̀kan bẹ̀rẹ̀ èyí kí kọ́ńtù wà bẹ̀ mm. ìlú ńláńlá wà lábẹ́ rẹ̀ èyí náà ní àwọn irinṣẹ́ tó pọ̀ èyí tó bá ti mọ mara àrùn yìí dákun ọmọ Iblis ẹni pé ìbìlísù fara rẹ̀ ṣètọ́nù fara rẹ̀ tọ̀gùtù ni hmm. gbogbo nǹkan tí ṣètọ́nù bá ti mú wá kí ló kọ rẹ̀ tọ̀gùtù ni ẹlẹ́ẹ̀kejì wà mẹ́ni àwọn òbèjà ẹni tí wọ́n ń jọ́sìn fún tí wọ́n ń bọ tí wọ́n ń sìn lẹ́yìn ọlọ́run ọ̀rọ̀ tí mẹ́ẹ̀ ti dùn mẹ́rin hmm. tó yẹn sí àwa náà ni àtúbẹ̀ ọ̀yọ́mú sí nǹkan yẹn ẹ máa sìn ní pé bìjáàrí ṣéwù kìíní kan nígbà náà lọ bí ṣàwá ni ẹ̀bí àwọn ṣéwù kan bẹ ní ṣe wọ́n tàbí àtọ́wà ti fókọ wọn sí pé ọlọ́run wọlé àṣéwù báyìí ọlọ́run gbàdúrà wa yọ́ màá bínú ni pé ó ti lè fọ́lá àṣéwù kì tọrọ àdúrà kọ́ mọ́ fọ́lọ́ èmi ṣéwù tí mo fún ọ lọ́wọ́ èmi tí mo fún ọ nílànà èmi tí mo mú àwọn èèyàn rèé ọkọ̀ tèmi ṣàdúrà ẹ̀rí pé wọ́n ti ń ṣe àwọn tó ọmọ Hmm. ìtàn ogún tó ló kọ rẹ̀ ń jẹ́ olókọ méjì eh, ẹ̀yìn ni amúnikọjá àlà amúnikọlọ lọ́wọ́ ọba ló kọ rẹ̀ ń jẹ́ hmm. eh, náà ẹlẹ́ẹ̀kẹta wàmọ̀dá ànínáà ilá ọ̀rọ̀ àdàtìlẹ́sì bẹ́ẹ̀ náà ni ẹlẹ́ẹ̀kẹta ẹni tó pẹ àwọn èèyàn pé ẹ máa sinmi hmm. ẹ̀rá máa sinmi ẹ máa jọ́sìn fún mi eh, ẹnìkan bẹ wọn ní ó kọ ìjọba a kọ sí òwò don pé báyìí bí ó kọ sí òwò ẹ̀wọ̀n jẹ́ ọ̀yà jẹ́ fi ó ya kafi ya kafi ya kafi ya ya ha kí ń jẹ́ káfí tó ń wí ah, àṣẹ ni kì í ṣe pé ó ṣàfihàn káfí tó ẹlẹ́mọ̀ pé àwọ́lù àwọ́lù awolu kì í tó kọ́ lọ́n ti ń jà láwọ́lù ní pé ó bóyá ṣe òkà ń jẹ́ àwọ́lù ni ya aziz bẹ́ẹ̀bá wájú dáadáa tí ṣéwò rẹ̀ kan bá ń jẹ́ yá àti ìṣùmọ̀ pé kìí sorúkọ lọ́nà ń pè má orúkọ kí ní pè ní ìgbé ṣéwò mí ń dictate fáwọn ọmọlẹ́yìn ẹ̀ pé orúkọ wa ní kẹ́ ẹ máa pè torí pé àwa la súnmọ́ yín á sì gba àdúrà yín náà ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni wọ́n mọ̀ ní dá ara wọn tó gúúsù láwọn amúnikọjá làwọn jọ ọlọ́wọ́n ẹlẹ́ẹ̀kẹrin ẹnikẹ́ni tó bá sọ pé òun mọ kọ̀kọ̀ òun ma kí ni ọmọ tó pàmọ́ hmm. ẹwù bí wọ́n ti pọ̀ tó láwùjọ hmm. ẹgbẹ́ ní sọ pé wá yẹ iṣẹ́ rẹ wò wá yẹ ayé rẹ wò wá yẹ ká rẹ wò wá yẹ ọjọ́ ọ̀la rẹ wò ayé ní sí ọ̀wá já àbọ̀ ilẹ̀ wò wá wo ìlànà bẹ́ẹ̀ kó rìn iṣẹ́ bẹ́ẹ̀ kó ṣe nìyí àwọn tí a ọmọ yé hmm. àwọn tí wọ́n bá sọ fáwọn ọmọ tó pamọ́ wọn mẹ́ni tó yẹ kéèyàn ọ̀fẹ́ wọn fáwọn àwọn mẹ́ni tó yẹ kéèyàn ọ̀fẹ́ lọ́kọ àmẹ́ni tó yẹ kéèyàn ọ̀fẹ́ níyàwó ìlú yẹ kó ti lọ máa ṣiṣẹ́ ìṣẹ́ yẹ kó kọ́ Hmm. ọ̀sẹ̀ kó sí yunifásitì gbogbo ẹni tí bá ti ń sọ báyẹn kí ló kọ ẹ jẹ́ tẹ̀bá sọ pé tọ̀ọ̀gù tó ní ọlọ́run bá sọ pé wájú tẹ́nibú ẹ̀yìn gbọ́dọ̀ ní ẹ̀jìnà sí wọn hmm. náà ẹlẹ́ẹ̀karùn nínú àwọn ohun èyí inú àwọn tọ̀ọ̀gù wà mọ̀ ní hákàrà bàbá ìlú wọn gbogbo ẹnikẹ́ni tí bá ti ń lu tọ́lọ́run ọba ọba sọ̀kalẹ̀ pé ká fi ṣe hmm. wọ́n tí ọba jẹ́ sí pé tọ́lọ́wọ́ ọba ní ọba fi ń ṣe kí ló kọ àyè yẹn máa jẹ́ àdúgbò rẹ inú ìdílé yín fíléèjì yín tẹ́ bá ti jà àbẹ̀bá ní mr sani ọ̀dọ́ bá lélẹ̀ máa gbé lọ yóò máa fìtàn sí ìdájọ́ lé yín lórí yọ́ ma fi àwọn alálàálẹ̀ ṣìdájọ́ lè yín lórí yọ́ ma fi bí ọbàtà láti ṣe kíní kan yọ́ ma pa odù fáfún yín wúrà àwọn bá ìkílò kan wọ́n ń jẹ́ tọ̀ ọlọ́run ọba sọ náà láti tún fi rinlẹ̀ fún ayé pé ọlọ́run ní ká jìnà sí tọ̀ òtù pátápátá ọlọ́run ọba sọ sí náà ọlọ́run ọba sọ pé. ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. ọlọ́run ọba ni mo ti gbé dìde sẹ́ẹ̀ òjíṣẹ́ mo ti rán àwọn òjíṣẹ́ tó pọ̀ sí dúkẹ́ máa sìn ní ọlọ́run ọba nìkan kẹ́ẹ̀ sì jìnnà sí gbogbo àwọn tó góòtù tá a mẹ́sàn fún wáyé ọlọ́run ní kẹ́ẹ̀ jìnnà sí wọn. فمنهم من هدى الله ومنهم من حقت عليهم الضلالة ọlọ́run ní ń bẹ́nu àwọn ẹ̀rẹ́ ènìyàn tọ́lọ́run fi mọ̀ ní ẹni pé tó jìnnà sí tọ̀wọ́tù ó sì ń bẹ́ nínú ọ̀rẹ́ sí pé tọ̀ọ̀gùtù ní tẹ́lẹ̀ lẹ́yìn tí hmm. ọlọ́mọ́jẹ́ káwọ́ tẹ̀lé tọ̀ọ̀gùtù lẹ́yìn ọlọ́wà ní fàṣírù fil ardi fanzuru kayfa kana aqibatul mukazzibin ọlọ́run ní ẹkú ẹwú lẹ̀ gbogbo ẹni tó bá ló bá jẹ́ pọ́ tọ̀gúùtù lọ bá lọ bá tó fi fẹ́ yàwó ọkà bá mọ̀ ìyàwó tó fẹ́ hàn tàbí tọ̀gúùtù lọ bá lọ bá tó fi mú kọ́ọ̀sì tó lọ sí yunifásitì ò láti yọrí ń bẹ̀ èmi kí mo sọ bẹ́ẹ̀ ọlọ́run ní fáńdùrú kẹfàtà náà àkíbàtù mùkàzìbì